Wùmí o má lọ sọ́dọ̀ wọn o má lọ sọ́dọ̀ Fẹ́yìn Múṣì of Africa Wùmí má lọ sọ́dọ̀ wọn o má lọ o má lọ ọ̀dọ̀ wọn o má lọ o Wùmí o má lọ ọ̀dọ̀ wọn o wọ́n pẹ́ kọ́ bá rọ̀ pé tó pa Mohbad ni o wùmí má lọ wùmí má lọ àwọn tó pa Mohbad ló sponsor Bukky Jesse má lọ má lọ má lọ ẹ̀yà bíi amọ̀ ayé àwọn tó pa Mohbad originally wọ́n fẹ́ kó gbé wọn lè kó búlì ọmọ kékeré pa let us say no to killing àwọn kílà tó fi Mohbad ṣe tutù wọ́n mà ti sanwó wọ́n ra káàdù fún wọn lórí social media wọ́n gbé ṣáàtì wa lọ torí pé a gbé evidence ò lágbára wa boy, kò ní dáa fún ẹ o àtàwọn tó rẹ níṣẹ́ gbogbo ẹ ní flag show mi tó gbé lọ ọlọ́run máa gbé ẹ̀mí ẹ̀kú obìnrin sùn wá lọ bá Mohbad o bó ṣe máa jẹ́ nìyẹn ẹni tó yọ àti Mohbad tó yọ kí ni Mohbad ẹnu bàbá Mohbad láti gbọ́ o. Wùmí má lọ bẹ o má lọ sọ́dọ̀ wọn mọ́ enough is enough mi ìbá ẹ sọ̀rọ̀ o ẹ yo wọ́n ní ó fẹ́ ṣe DNA test lọ ṣe DNA test ìbá tiẹ̀ má jẹ bàbá ìbá má jẹ bùbá ló lọ́mọ o ọmọ náà rẹ ó ní right láti live ọmọ náà ní right láti live o wọ́n ti gbé fóònù wọ́n ti gbé ṣáàtì mi lọ o wọ́n mọ̀ ọmọ orí street platform mi ni o wọ́n dẹ̀ mọ̀ ọmọ control crowd fún Fẹ́yìmúṣu ní of Africa wọ́n ń control crowd fún àwọn tó pa Mohbad tó yọ àti ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kedere ti dẹkùn gbangba tibẹ̀ wò Wùmí má lọ bẹ̀ mọ́ o má lọ sọ́dọ̀ wọn o bẹ́ẹ̀ ni bí o bá lọ ṣe DNA test tí o bá ń ṣe Mohbad ló lọ́mọ kò mí pé kọ́mọ náà máa kó kú o bẹ́ẹ̀ ni o kò mí pé kó pa o wọ́n ti flag show yẹn bàtà gbẹ́bídẹ́sì oríṣiríṣi jáde wọn ò rí jáde tẹ bá rè pé wọn kàn fẹ́ control kí wọn ti ṣe rí kó máa sọ jágàn wọn máa control ẹ̀ síbẹ̀ yẹn níjọ́ kan táwọn náà bẹ̀rẹ̀ sí lọ ìyìnbó wọn máa fi pé wọn máa fi pé òkè òtòótọ́ ni ah! àwọn terrorist wà lórí social media o <laughs> àwọn tó pa Mohbad wọn ò fẹ́ káṣírí tú o wọ́n ní wọ́n yọ àti ẹ̀ lọ abẹ́nu bàbá kọ́lá ti gbọ́lẹ̀ kan wọ́n gbé fídíò yẹn lọ bọ̀tá máa pòsì ẹ̀ máa pòsì ẹ̀ sórí Auto Success Ola ẹ yo mo mọ̀ pé wọ́n ti flag yìí page mi kò sí problem arágò onírokù kò níra adìyẹ <laughs> wùmí àbí o pè mí rí àbí mo gbowó lọ́wọ́ ẹnikẹ́ni rí ẹ ní ṣan tó dájẹ ẹ jẹ́ wá sọ fún yín wùmí má lọ má lọ sọ́dọ̀ wọn mọ́ bàtà tí ń sọ fún ẹ gbogbo àwọn wèrè tá a máa ní wọn máa rè pé owó ni agbọmọlà làwọn àwọn akíńjà mo pa à ń gbọmọ pa o à ń gbọmọ pa aṣọ tí mo nílé lára aṣọ tí mo ń ta tí àwọn Canada àtàwọn kan tí àtàwọn Nàìjíríà tí wọn ò fẹ́ kí n ta o tí wọn wò pé wọn fẹ́ tèmi mọ́lẹ̀ sí i ìrọ̀lẹ́ pa. You know ni of sọ fún lẹ́pa irọ́ lẹ́pa. Wumi má lọ síbẹ̀ mọ́ tó bá jẹ́ ìwọ gan ló pa Mohbad ọjọ́ tó má ti ìdájọ́ fún ẹ ló máa kú kò ń ṣe lórí social media yìí anybody tó bá tún ti búlì yín sudan to court ní ìbúlì àwọn èèyàn náà wọ́n ṣẹ̀ mí wọ́n tún sùn mí sí kóòtù rí wọ́n lọ́ bẹ̀rẹ̀ fún court sudan to man abroad let them learn in hard way ẹ máa lẹ́ gbogbo ilẹ̀ máa lẹ́ in that way ta ló lèmi fẹ́lẹ̀ ládùúgbò kò ní dáa fún yín this time around ẹ̀yin ọ̀tá mi orí burúkú lẹ máa ṣe olórí burúkú apààyàn wọ́n máa bìlí pé wọ́n bá ti pààyàn tán wọ́n they are bigger than they are bigger than the, the law Ori buruku le máa ṣe bí mo ṣe ṣe tọ́ báyìí wọ́n kàn flag ẹ̀ nẹ́ àbí kò yẹ ẹ̀ tí ì lójú mi tẹ́lẹ̀ lára àwọn aṣọ yẹ ẹ̀ tí ì rí ihò kan wọṣọ ni kò wọ́n kò torí Canada kò ṣe bí tẹ̀ ti lè display To bá ti wọṣọ báyìí ma máa bínú ni àwọn èèyàn náà ni wọ́n máa ní kó máa bínú àdẹ̀jálè àwọn tó ṣe fraud London tó ń ṣe ní Canada tó ń ṣe káàkiri wọn ò ní mú wọn those people who are terrorizing who are frauding people they are not going after them please o oh, everybody should leave me alone and my daughter you come after me and come after you yes we have media and I know those of you who are after me you always you always present on my platform even if you are three you be there apàyàn wù mí wà lọ́dọ̀ wọn mi ní kó wá sọ́dọ̀ mi mi kì í bá ti ọ̀jẹ́ láti sọ pé mo fẹ́ máa fi bídì péjì Bukky Jesse má ti ẹ ni o má ti gbogbo wọn jẹ́ bàbá Jesse àmì kí lórúkọ ẹ̀ bàbá Joseph Alọ́ba òun ẹgbọ́n yẹn wọ́n yọ àti Mohbad ẹnu ẹ̀ láti gbọ́ ó prime boy no pa Mohbad prime boy according to tẹ́gbọ́n yẹn nítorí pe? ó ti jẹ́ ọ̀rẹ́ Mohbad for long time òun lè gbọ́ pẹ̀lẹ́ ti yín yẹn ṣé mo sọ fún yín pé mo bá lọ ọjọ́ kejìlá oṣù kẹsàn-án tó kú ọjọ́ kẹtàlá ọjọ́ kejìlá yẹn ni mo gbéra ni mo bẹ̀rẹ̀ sí ṣe ṣàtìndí mo ti bá àwọn kan fà lórí ẹ̀ kí lórúkọ ẹ̀ tó ń mo ti bá fà lórí ọ̀rọ̀ yìí gbogbo tí mo post sórí ibẹ̀ yẹn kò lọ viral ètò lọ viral lẹ́nu ọjọ́ mẹ́ta ìkànṣì lọ viral tó wọ five thousand but wọn monetize ẹ̀ kò sí monetization ṣó ti yẹ yín so má máa fi ẹ má ṣàkọ sí mi mo ti wọ one million before yín ẹni ẹni ṣàǹtọ́ dájẹ́ ní orí social media yẹn mo lọ frag so mi ni àwọn tó ní hundred thousand lórí viewer ní orí lórí youtube ó wà ń bẹ èmi mo flag wọn these days wọ́n dẹ̀ gbé yòókù sá fún mi kí lẹ̀ ń bá mi sọ tí ò ti bẹ̀ kúrò wọ́n gbé yòókù sá fún mi mo ti ṣe ṣáàtì mi tó da gbogbo ooru wọ́n dùn mí a máa sọ pé wọ́n ó fẹ́ máa I don't beg to shine ìyálàjà yín kó tó di pé wọ́n kọ́lé fún yàn lórí social media èmi mo kọ́kọ́ gbé mọ́tò fún wọn lórí social media yìí kí n tó wá sí Canada mo lè ka àwọn èèyàn tí mo gbé mọ́tò fún kò ní dá fún ìyá yín ìwọ tó lọ fẹ́ jókòó sórí ọ̀rọ̀ mi tí àti ìwọ tó ń bẹ̀ ẹ ọmọ yóò ní jèrè mo ní mi ní ṣépè fọmọ gbogbo ẹni bá ti rí ọmọ yẹn tó yọ ọmọ mi lẹ́nu ẹ ò ní jèrè tọmọtọmọ ọmọ àwọn ọ̀tá mi máa máa bú ọmọ yín àwọn tó ìfìmí lọ́rùn lẹ̀ ẹ ní jèrè ní ògbówó lọ́wọ́ anybody ẹ tí n bá délé tó máa ní tí èmi alẹ́ jókòó sí Canada I'll be able to sell my country those of you who are hiding under some people to keep me here and torture my daughter enough is enough the terrorists are moving up and down the crowds are everywhere you don go after them you want to run me for soda no I say no to bullshit kò ní dáa fún wa Bukky say have been paged by those people who harvest ọmọ tó harvest ọkàn ọmọ yẹn wọ́n fẹ́ bully ọmọ kékeré yẹn that little baby they want to bully that baby to death they want to use that baby for sacrifice they also want to use baba Ìyá Mohbad ó ní jèrè alọ́ba tó o bá lọ ṣe correction ayé ẹ̀ máa bàjẹ́ sọ́wọ́ mi bí alọ́ba tó o bá tètè pe àwọn wèrè ẹ ayé ẹ̀ máa bàjẹ́ alọ́ba ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ alọ́ba Joseph alọ́ba tó o bá tètè pe àwọn wèrè tó ń búlì ọmọ yẹn tó dẹ̀ ń búlì Ìyá Mohbad tó gbéṣẹ́ fún jẹ́sẹ̀ ayé ẹ̀ máa ta bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ níbi ìbáyọ̀ ní oṣù tí mo fi sunkún torí Mohbad kíjọba Nàìjíríà tó gbé sókè ìyá aláya yín torí pé lè control crowd ní ọ̀sẹ̀ bribe ní gbogbo àwọn olórí burúkú yẹn ni wọ́n ti wá bá mi níbi kìnnì mo kọ̀ láti gba bribe lọ́wọ́ ẹni bullshit ẹ máa sọ pé kíyà jẹ mí bí kíyà bá jẹ mí bí sílẹ̀ yóò bọ̀ bùnmọ́dé gbẹ́rù máa lọ lú mi ẹni ṣoríire olórí burúkú gbogbo ẹni flag show mi ikú burúkú ló máa kú ọ̀fọ̀ lọ́mí ẹ̀fọ́ ṣe ló máa ṣe dànù gbogbo ẹnikẹ́ni tó ní kó máa búlì ọmọ kékeré yẹn gbogbo yín pátá ọmọ yín náà ò ní pé sí lọ́jọ́ lọ́jọ́ alẹ́ tẹ́ ẹ bá pa bàbá ọmọ tẹ́ ẹ máa tún fẹ́ pọ̀ ọmọ olórí burúkú nígbà tó pa bàbá ọmọ mi náà wọ́n bẹ̀rẹ̀ sí túbúlì ọmọ mi olórí burúkú Bukky Jesse ayé ò ní dáa wọ́n ra crowd fún àwọn tó pa Mohbad àwọn tó harvest àti Mohbad wọ́n harvest àti Mohbad ẹgbẹ́ síta tí wọ́n bá yọ kíni tí wọ́n bá yọ kíni ní Mohbad ọkùnrin àmì kì í ṣe àti ẹ̀ tí wọ́n bá yọ olórí burúkú olórí burúkú ní ni olóòṣì wọ́n búlì ya Mohbad ó sá lọ o ó sá lọ o kò fọmọ sílẹ̀ kí ló fún yín ní ọ̀dá síta ti pa olórí burúkú fẹ̀yàn ṣètùtù aláyé bàjẹ́ a máa sọ pé àwọn kan ṣe gbẹgùdù àwọn olóòórùn olódò onídọ̀tí ọmọ yìí ò ṣe é rí iṣẹ́ òṣèré àwùjọ náà ló máa ń fẹ́ da nǹkan rú rádaràda rádaràda ọyà wèrè ni màmá sọ fún mi pé na you go marry who èmi jẹ́ aláṣẹ́wó ni jẹ́sẹ̀ ló wọ́kọ́ i have grandchildren tí mi bá lọ́kọ lónìí mi ò ṣó mi ò short mo bí ọkùnrin mo bí obìnrin mo dẹ̀ ṣiṣẹ́ dáadáa mo ní god bless south africa mo ṣiṣẹ́ Mo jí mi lọ́wọ́ wọn lè rówó jí lọ́wọ́ wọn lórí social media jẹ́ ẹ̀ máa kà wọ́n tí mo ti fún lówó wọn ò dáwó sórí platform ẹni tó bá dáwó fún mi kó wá sọ kó wá sọ mo fún wọn ní mọ́tò lórí fún social media yìí bá a lọ ni mo gbé fún ló present ẹ̀ fún ọmọ lecturer ló tún gbà á tó wèrè ni kí n tó wá Canada ni mo ti ń ṣoore tí n bá post ẹ̀ sórí bíbá wọ́n ní kí n gbàgbà Canada kó máa gbógun tì mí wọn ò ní fún mi iṣẹ́ torí pé wọ́n fẹ́ rùn mi wọ́n fẹ́ mẹ́sùn pé wọ́n sọ mí dẹni ẹ̀yìn ah gbogbo ẹjọ́ lòun máa sọ mí dẹni ẹ̀yìn ọdún máa sọ ẹ́ sẹ́yìn ọdún máa dédé fi wo igi náà tí igi bá ti wọná ó máa ń lọ rìfáàsì ni ẹlẹ́dàá tó dá ayé àtọ̀run máa sọ ayé ní sí òun lẹ́gbọ́n ta play fún yín yẹn ẹgbẹ́ àbẹ̀ dáhùn ẹ sọ̀rọ̀ yín ẹ create terrorist káàkiri you are building terrorists on the social media going after people Bukky Jesse hmm, bullying that little boy sẹ́yìn ó ti sọ yín ẹ̀ pé ó máa lọ jù bẹ́ẹ̀ kò ní ta gbogbo àwọn tó support yín kò ní ta báwọn tó ra crowd fún yín ohun wo ni ó lóhùn àwa lóhùn àtúnyáyàn lóhùn àwa ti rà bẹ́ẹ̀ lórí tv tó máa bẹ̀bẹ̀ pé Bọ́lá wá sọ̀rọ̀ orí ẹ̀ ni if you don't know me you don't know me I don't want to know you ti ọ̀dún ìfẹ́ mọ́ lórí burúkú kọ̀ọ̀kan àwọn tí mo fún ní mọ́tò kí n tó wá sí Canada ṣé kí n kà wọ́n méjì kí n kò ka mẹ́ta fún ẹ mo ní wọ́n wọnú ilé mi ò rí ni mo láwọn ọmọọṣẹ́ màláìka wọ́n wọnú ilé mi wọ́n ń gbé mọ́tò bí kan ṣe gbé kan nìkan gbé kan ó mọ̀ ni àbáyé ṣe yín ni ṣáyé ṣe yín ni tálẹ̀ bẹ́ẹ̀ yàrá yà yín gan àní fúláwọ́ kò ní àánú gbà mo ṣàánú fúnra mi ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú mi o tọ́lọ́ má dẹ̀ ṣàánú mi má ṣàánú fúnra mi ẹ káàánú wẹ̀rẹ̀ yín dání ẹ kó àánú bomb blast yín dání ẹ káàánú oṣù yín lọ ọlọ́run jọ ṣàánú mi o wọ́n ní òní ràánú gbà ọlọ́run ṣàánú mi o tó bá dẹ̀ ṣàánú mi jẹ́ kí n ṣàánú ara mi o kí n ṣàánú ọmọ mi o kí n ṣàánú àwọn tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi o olórí burúkú tálẹ́fẹ́ máa halẹ̀ mọ́ tálẹ́fẹ́ máa halẹ̀ mọ́ owó tẹ́ fi ń ṣàánú owó jíjí ni owó olówó owó owó owó owó torí owó tóró royalty náà ṣe fẹ́ pa ọmọ yẹn dànù wọ́n wí pé àánú ọ̀ ní royalty kankan fún torí royalty náà ṣe fẹ́ pa náà fẹ́ pẹ́ pa lé àwọn ẹni tó bá tún gbógun tó tún sanwó gbogbo yín pátá ẹ máa dán ọmọ yín máa dán ikú òjijì wò tẹ́ bá tún búlì búlì lé àwọn tẹ̀tún búlì ya Mohbad gbogbo yín ọmọ yín gbogbo yín lè máa rí ku ọmọ tẹ bá tún ti ṣerú ẹ̀ fún ya Mohbad ẹni wọ́n lè sọ pé ọmọ apá ọmọ mi ṣọlá tó wà ní ìjẹ́jọ́ àlọ́ máa pa gbogbo ọmọ ẹ̀ máa rún lójú ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ẹ̀yin ìka ta sọ̀rọ̀ yín náà ìwà lára àwọn tó ń ṣorí burúkú yìí ẹ̀ ní ṣorí rẹ̀ ní ṣáà tó dájẹ́ tó bá ti pa bàbá ń pa bàbá ọmọ tó wọ́n tún máa ń sọ ọ máa lọ ṣe ṣé DNA test àṣà ṣé mo sọ lẹ́ẹ̀kan pé kò ní ṣe DNA test kí ló kàn ìyá tó bí ọmọ olóhùn ò fẹ́ DNA test tẹ́ bá dẹ̀ lẹ́ẹ̀fọ́ ọmọ gan olóhùn máa tọ́jú ọmọ ok n tó bá dẹ̀ ṣe ó ní nǹkan tó ń bá ṣe ẹ wá o ẹ jọ́ọ̀jì òun fún ẹ fọmọ òun sílẹ̀ ọwọ́ náà ọmọ máa kú ní ẹ̀ ní sóríire ẹ̀yọ́ lórí burúkú búkì jẹ́sẹ̀ ò lè gbọ́ ọmọ ẹ fún ọkọ fi ṣètùtù ayé ọmọ ẹ tó tó ọ́gìlì ọ́gìlì búkì jẹ́sẹ̀ lẹ́mi tẹ̀ ẹ̀yọ́ wọ́n fẹ́ pákéjì ẹ̀ fáyé ni ó lóhùn àwọn tó pààyàn ló fẹ́ pákéjì ẹ̀ wọ́n fẹ́ rò pé èmi ni wọ́n fẹ́ lò níjọ́ sí mọ́ kọ wọ́n ní àríjẹ́tì ìbò. You bullying little baby like that. Causing that child. Tọ́wájọ́ ló pa kilo kilo. Ìwọ tó lè pọkọ kíló dé tí ó panyo apààyàn panyo niye. Bukky Jesse, should I tell you? Mi ò kàn fẹ́ máa dárúkọ ẹni. kere kéré sí nọ́mbà ni àwọn bàbá láì àwọn tó bẹ̀ ṣe ni máa ń bá Mi wọ́n They know. Ṣé Naira Marley ni mi ò tí ì bá sọ̀rọ̀ ni? Mi ò mọ Sam mi o mo Sam lari. Sam lari yẹn o máa kéré gan àbúrò elétu àwọn elétu àǹkó ìdáyà elétu kò lọ bèrè lọ́wọ́ ẹ̀ ó mọ̀ mí dáadáa tí mo ti ń ta mọ́tò tí mo ti ń ṣe dáadáa tipẹ́tipẹ́ àbáyé ayé yóò ní dání ayé yóò ní dání ẹ̀yọ́ lórí burúkú wọ́n ń búlì ya Mohbad ọgbọ́wọ́ má búlì mọ́ má ṣe má ṣe ọmọ ìyá mi ní ṣekúṣe mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ iṣẹ́ pé ẹ wọ́n pa Mohbad mú mi lọ́ pa Mohbad ó máa pọ ọmọ ẹ ní olórí burúkú ṣé ìwọ ò kì social media pé o fẹ́ lọ pààyàn Bukky Jesse ṣé ò kì í sọ pé o láwọn tó ń pààyàn Nàìjíríà terrorist ni ẹ̀ náà àwọn tó tún bẹ́ẹ̀ náà tó ń support ẹ̀ terrorist ni wọ́n read my lips ẹ̀ ní ṣan tó dájẹ́. only voice wọn kàn ń ra crowd fún yín ni they are buying what crowd for you. kí ló ń sọ àwọn iṣẹ́ tí mo bá gbé wá yẹn bá ṣe farabalẹ̀ tá a máa lọ ṣáàyàn wọ́n máa ní jáde ó ti wà ń ta jáde wọ́n máa ní àwọn sọ́dọ̀ máa ṣe competition pẹ̀lú wọ́n máa fọwọ́ ba disgrace ni owó tí wọ́n bá fún ẹ owó jíjí ni wọ́n máa fún ọ ó gùn wà làwa ń jẹ anybody lọ́jọ́ tí mo ti ń ṣe ṣáàtì mo ti ṣe ṣáàtì tẹ́nibọ̀dì bá dàjì mi ló wà bí mo béèrè owó lọ́wọ́ èèyàn ọlọ́run kò má gbọ́ tèmi tí mi bá béèrè owó lọ́wọ́ èèyàn tó jẹ́ pé nǹkan tí mo ní gbogbo nǹkan tẹ́ bá rí lára mi ní tí mo ti nílé èmi tí mo ń bọ̀ láti nàìjíríà mo fi bọ́ọ̀sì mẹ́fà mo fi kaṣọ wá rafu polo tolúwa ni mí tolúwa ni mí kó lè mọ̀ pé atilétọ̀ ni mí mi ò gbé gúúsì fake tí de débi bayi mo down to their tune and anywhere kan ti ní jẹ́ kí n exploit kí n ṣiṣẹ́ kí n lọ́wọ́ okay i'm not going to stay there i said it orí ẹ burú ni níjọ́ ìnáwó bí mo ṣe jókòó jẹ́jẹ́ skin wọn ti ṣá mo gbe fóònù kan mo kàn ṣe oníkẹ́nìkan pè mí ẹ̀ níjọ́ sóríire pọ̀ tábà ti fẹ́ pé wọ́n fún lọ́wọ́ tí nìbá kan bá ti fẹ́ mi lọ́wọ́ mi nílé jẹun ó ní sóríire. bully little baby for what after killing the father if the father is alive all the celebrity at time dey go around and, and adopt baby they adopt children celebrity go around they adopt children why do you want to kill baby bùnmi ti sẹ́gbẹ́ tó bá jẹ́ òun ló ń pa á kí wọ́n pa òun bọ̀tẹ́ jẹ́ kóun fèsì ilé ẹjọ́ òun ẹ fọmọ òun sílẹ̀ ẹ wá lẹ fẹ́ pa ìyàwó mi náà àmì ìyàwó báyìí bẹ̀rẹ̀ sí dàgẹ̀ àwọn tó yọ àti ẹ̀ tó pa tó nà ọ̀pá tó ṣe oríṣiríṣi fún ẹ wá pòtẹ́tì ẹ mọ́tò ló máa pa gbogbo onídẹ̀ ń pòtẹ́tì àwọn tó pa Mohbad tó bá jẹ́ Wùmí ló pa Mohbad mi ò mọ̀ má pa mí Ọlọ́run mọ́tò má pa mí o bọ̀tì kẹ́mi mọ̀ pé yàn ṣèkà kí n máa sọ̀pọ̀tẹ̀ pọ́ ẹ̀ kẹlẹ́bẹ̀ ìní sọ̀pọ̀tẹ̀ olórí burúkú ni yín ni ta lè fẹ́ máa yé ẹ̀jẹ̀ ayé tèmi da ó glow nẹ ni mo pàdé àwọn olórí burúkú yìí wọn tó bá jẹ́ pé ti yín glow dáadáa wọ́n máa pàdé wọ́n máa rí tẹ́ ẹ̀ bá rí wọn wọ́n máa lọ ṣàyìn wọ́n máa máa wáyé kiri èmi tí bá jókòó síbi kan golden fish ni wọ́n máa ń wà kiri ni kò sí kọ́lọ̀ tí mo lè gbé they look for me. wọn bí ìyá ẹnìkan kó máa kọ script fún mi àwọn àwọn wèrè kan ti fẹ́ máa kọ́ níjọ́sí wọ́n ní nǹkan báyìí tá máa fẹ́ kẹ́ ṣe ẹ tẹ́ bá ti ṣe tá máa fún yín ní ọ̀dẹ̀dẹ̀ mo ní àwọn ta ni ẹbẹ̀ yá wèrè ni wọ́n èmi wà nú wọn ni mi ò sínú wọn check they should check me here I don't steal and I will not steal I don't do evil and I will not do it but if I have ten thousand tí n bá fẹ́ fi seven thousand tọrọ tó bá wù mí mo lè fi tọrọ tó bá convenient fún mi mo fi tọrọ ni ṣùgbọ́n tí mo bá tó bá wá jí ten naira mi tí mi ò fún ẹ máa bá ẹ máa rojú ẹ fóṣó máa ro fàjẹ máa ro fọlọ́run tó dá ayé àtọ̀run máa ro fún gbogbo alágbára ayé àtọ̀run bẹ́ẹ̀ ni bìkọ́ mi ò kí ń bà tèèyàn jẹ́ o ò lè jókòó tó pẹ́ sọ pé ẹ jẹ́ ìkàkùn kẹ wá sọ pé fẹ́ máa bà tàwọn èèyàn jẹ́ kó má sọ̀rọ̀ ẹ ní ṣoríire Wùmí ti jáde ó ti ṣépè gbogbo nǹkan tó ń sọ níbí báyìí kí ló ń protect prime bọ̀ fún simply because ó ń fún ẹ níṣẹ́ kò lóhùn kò lóhùn wọn gbóhùn wọn gbogbo àwọn tó ń cut fídíò ẹ àwọn tó ẹ sanwó fún ni kó máa cut ẹ lórí social media ó ti ṣẹlẹ̀ sí wa rí wọ́n cut ẹ pé kó máa gbé toró ń protect àwọn original killer they are ready to spend money in tá à ń sọ fún yín ni pé stop bullying the baby stop bullying the innocent people ìyá Wùmí sami ìyá Wùmí mi ò dárúkọ ìyá Wùmí láti jọ ìsìn tẹ bá dárúkọ ìyá Wùmí ṣé mo sọ pé má bu ìyá Mohbad mo ní ẹ fi ẹni ẹlẹ́ni lẹ̀ tó bá dẹ̀ filẹ̀ mo ní kíkú ọmọ báyìí ó sá lọ kò tọ́jú ọmọ tó bá yọ ten kúrò nínú sixteen twenty six ó kú sixteen ó fi sixteen years wà láyé ọmọ ẹ̀ tó bá ti kú before the time ńkọ́ so ìṣòro tó ní láyé ẹ̀ ṣóun ló tọrọ fún ẹ̀yin ajá kó jẹ̀yìn olórí burúkú kò sí nǹkan tóbìnrin lè ṣe dáadáa láwùjọ ọkùnrin lẹ́ máa máa support aláṣẹ́wó aláṣẹ́wó olè fraudsters olè olè tó bá ti jáde jáde tí jáde tí kò ní ṣoríire mo fẹ́ kí n faṣọ òun ẹni tí ta bbss tí bá ti rẹ́ ṣọkan lọ́rùn wọn báyìí wọ́n sáré lọ sórí website mi wọn ò dẹ̀ra o kí lẹ́hìn wílé mi fún kò ní dáa fáwọn tó support yín kò ní dáa fún gbogbo yín gbogbo yín tẹ̀lé omi lẹ́nu tẹ̀jà àjàjà tẹ̀jà mi lórí ẹ̀jẹ̀ tó bá ti jẹ́ pé mi yín tó jata mi tó ti àmì lórí rí tó bá support yín ọmọ òní pé sí lọ́wọ́ lójú alẹ́ òfò lẹ́ máa ṣe olórí burúkú olórí burúkú olòṣì tó bá wù mí tó bá wù mí tó bá wù mí ni máa wọ̀ tí ó bá wù mí láti múra kò sẹ́ni tó lè sọ fún mi o lè sọ fún mi pé kí n má múra ní Canada igun i'm tired of it because níjọ́ yẹn wọ́n ní mo ra nǹkan fọ́mọ mi adẹjọ́ mo ṣe bẹ́ẹ̀ dè wọ́n ń ṣe wọ́n ní wọ́n ń ṣe bí wọ́n dẹ̀ fẹ́ kẹ́mi máa celebrate àwọn ẹlòmíì wọ́n lọ sọ́spítù gbogbo yẹn máa dunnú ọ̀fọ̀ ló máa ṣe ọ̀fọ̀ I say no to terrorists if you are terrorists come out and tell your the whole that you are terrorist wọ́n máa ní pa ẹ́ is it because I'm saying no to killing and why you waging war against my life and my daughter ẹ ní ṣoríire bàbá ọmọ yẹn wọ́n ti pa wọ́n ti palẹ̀ ìyá wọ́n tún bẹ̀rẹ̀ sí ọmọ kékeré wọ́n tún bẹ̀rẹ̀ sí ìyá ẹ̀ wọ́n wá ń fi ìyá ẹ̀ṣẹ̀ sí wọ́n wá ń ṣe bí ipò nice olóṣó olóṣó olóṣó wọ́n máa sọ ikùn yín ní nìkan nìkan ni ọlọ́run ló ní kó má dà yín pé ọlọ́run ló ní kó má dà yín dáadáa ọlọ́run ló ní kó ọlọ́run má dà yín pé ẹ̀yin kọ́ ọlọ́run ò dá pé yìí ọlọ́run dáríjì mi má bínú kò sẹ́ni tó dá pé ṣùgbọ́n wọ́n fẹ́ kí ni ọlọ́run ó máa ń possible ọlọ́run ọlọ́run mọ̀ mọ́ máa da ẹ pé tọ́lọ́run bá da ẹlòmíì pé kò ní jẹ́ ká gbádùn ọlọ́run ò dá ẹ pé ó máa ríyàn báyìí ọdẹ ní ṣùgbọ́n mo ní ìyá ìyá ìyá ìyá Mohbad nìyẹn o simply because wọ́n sanwó fún ẹ àwọn tó pa gangan wọ́n sanwó fún ẹ àwọn àṣírí kan tó yẹ kó tú kò ọ̀fẹ́ kó tú bàbá Mohbad olórí burúkú fẹ́ gba owó gbogbo royalty ọwá lòun ló tọ́jú ọmọ i'm fucking what ìkúlẹ̀ ọjọ́ tó bí yẹn ńkọ́ tí ò bá bí So máa tọ́jú ẹ̀ ni tó bá bí ọmọ yẹn ṣó máa tọ́jú ẹ̀ ni ó lè ọlọ́gọ̀ sọ̀pìdó ní kó wá tẹ̀ ṣètì fún mi sórí àwọn ẹran tó wọ́n jù ń sìn tó máa ń jẹ jù tó dẹ̀ tó gùdù tó máa ṣàlàyé lórí ẹlẹ́dẹ̀ ni ṣé ṣe ẹran màlúù gan ti gbàbọ̀dẹ̀ ẹlẹ́dẹ̀ ó lè gbogbo wọn boost àkáǹtì àmì pé kẹ́ má boost èwo ni ẹ má ṣépè fọmọ lọmọ wọ́n ti pa bàbá ẹ̀ I know a lot of celebrity both home and abroad àmọ́ yíbò àwọn celebrity Yorùbá tó lọ ra dot ọmọ tí ò ṣàwọn tó ń gbọmọ kí tán láwọn lọ ní kì í majority of them it's not their ex it's not for them but wọ́n dẹ̀ ní kí zero gate bá wọn gbé wọ́n dẹ̀ ti lọ adult wọ́n dẹ̀ ti sanwó fún nìyẹn it's their child ẹni wọ́n máa ṣe DNA test okay bàbá Mohbad ń sìn ókè o wọ́n ní kó gba lẹ́tà nítorí pé lẹ́tà yẹn ń kọ́ kán má bàa lọ gbé arúmọjẹ wá kán má bàa sọ pé kì í ṣe ọmọ ìyá ọmọ yẹn ni gba lẹ́tà láti kọ́ bàbá Liam bàbá Mohbad kí ló dé gba lẹ́tà tó tẹ pé òun fẹ́ kí lẹ́tà pọ̀ tó ti accept ó lóun fẹ́ kí lẹ́tà yẹn òun fẹ́ kó wá láti court a máa ń rí gbogbo ẹ̀nà tó ń ṣe láti court so wọ́n lè sọ pé ókè o is legally so that àwọn èèyàn ò ní máa ṣe bí jákànnárì gbogbo orí tó ń ṣe lórí social media tí gbogbo wọn ń ṣe terrorist náà sọ pé àwọn ti blọ́ọ̀gì ẹ tó bá ti dé òun ló pa ẹ ìjọba ìjọba sọ fún yín pé ló pa omi ò gbúdọ̀ lọ sọ́dọ̀ mo ti sọ fún ẹ má lọ sọ́dọ̀ ẹni blogger gan mọ́ you have lived low your class nínú wọn wo ló ti dó celebrate rí ìwọ ló dó celebrate ò bá jẹ́ kó fòbò dùn kó fòbò dùn gan kò ṣẹjọ́ ìyá lájẹ anybody àwọn òfòbò dùn ọkùnrin ló já wọn lẹ̀ lọ́bẹ̀rẹ̀ dáadáa bàbá ọmọ mi yẹn mi mo jálẹ̀ kò já mi lẹ̀ torí mi like bullshit I believe I can do things on my own. I can live without ọkùnrin. Tọ́lọ́run bá gbọ́kùnrin wa mo fi ṣe jára ni Ọlọ́run fi ṣe ṣe kíní ni. Torí ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ́ rìn wá. Ẹni bá dẹ̀ sọ pé mi dáàtò òun mi ní ṣe rẹ̀ òun ló máa ṣókú òun ló máa ṣòfò tọmọtọmọ. Òun ló máa ṣòfò ẹni tó bá sọ pé mi dáàtò òun tó bá rí mi báyìí tó bá máa lóhùn ilé mi. Pé tí mi bá ti ṣe nǹkan tóun fẹ́ òfò ló fẹ́ ṣe o. Wúmi nínú wọn wo ló ti dó celebrate rẹ̀? Nínú wọn wo ló ti do celebrate rẹ̀? 1992, ninety ni celebrate ninety two báwo ó ti pẹ́ tí celebrate ti máa ń bẹ̀bẹ̀ fún mi ìwọ àwọn òdó celebrate rẹ̀ náà ìwọ ló dó Mohbad náà òun ìbá tẹ̀ máa fòbò dùn ò bá fòbò dùn lẹ́ǹkankan kò dẹ̀ máa kò débẹ̀ rí ló máa sọ pé ìyàwó mi ló máa máa rọ́mọ ẹ lọ́fun mi ò bèjà epo tó bá ti jẹ́wọ́ ló toró ti sọ pé ìwọ kọ́ ni pé tó bá jẹ́wọ́ ló pa pé kọ́ lọ́hún kókó pa ẹ́ tìkírí kan tọmọtọmọ that's why I'm, I'm, I'm, I'm saying this now don't go to them again lọ see anything tó bá ti ní lásọ tó bá lè lọ tvc lọ sí rice lọ sí chanel chanel o tún lè lọ punch fúnra rẹ kí ló ṣì gan àwọn wo ni ta ló jẹjẹ àwọn mọ́ṣáláṣí tó fẹ́ máa wọ làbàtà lè mọ́mú gan kí ni wọ́n gan gbogbo àwọn tó kàn wà lórí social media tó ń ṣe bí olórí burúkú tó ń ṣe fracas yẹn wọ́n sanwó fún wọn láti máa bully àwọn terrorists ló ń control wọn terrorists ló ń control wọn read my lips And that's why they are bullying, they go after anybody. Ṣé Bukky Jesse tó ń tó ń bully Liam tó ń ṣépè tó ń ṣépè fún Liam yẹn? Ṣé Bukky Jesse ò pààyàn rí? Gbogbo àwọn tó lòun fẹ́ tó máa ń ṣe fraud tó ń fi kéra yẹn. Ọmọ yẹn àwọn tán ti lọ lu lùpa tán ti lọ gba owó olówó tán ti lọ ṣá ike ike oníke táwọn yẹn ti faint tán ti kú dànù. Òun kọ́ ló pa wọ́n ṣé Bukky Jease kan ló pa ní voice wọ́n bá yẹ ọkọ ẹ̀jẹ̀ wọ́n fẹ́ máa tún wọ́n tún fẹ́ fi ọmọ ẹ wọ́n tún fẹ́ máa ẹ fún mi ó fún mi ó pé wọ́n má lọ sọ́dọ̀ wọn mọ́ tó o bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ìwọ náà gbé fóònù gbé kámẹ́rà tó o bá dẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ news kọ̀ọ̀kan gbé kámẹ́rà sójú fúnra rẹ̀ ẹ́ sọ tẹnu ẹ̀ wọn ń sọ síbẹ̀ ká kú síbẹ̀ ẹni tó pààyàn máa kú ẹni tí ó pa náà máa kú má lọ kú de kú mọ́ they are enslaving you and because of that now wọ́n one wá mú ọmọ yẹn wọ́n tún wá mú ní wọ́n tún wá fi ṣètùtù ayé kò ni gbà abi abiyamọ yóò ní gbà abiyamọ yóò ní gbà wọ́n protect àwọn olórí burúkú tí wọ́n máa bí ọmọ tí wọ́n tọ́jà ń tọ́jà ń pò tẹ̀tẹ̀ wọ́n máa ní wọ́n pa Mohbad wọ́n tó fẹ́ pa ọmọ ẹ̀ sí. kì í ṣe ní bàbá Mohbad àti bọ́ǹsì tí ìyá Mohbad náà ó tó tó táìmù bàbá Mohbad ti ṣàlàyé pé prime boy ló nà lógun ní mákẹ́jẹ̀ ọ̀rẹ́ ń pààyàn àwa lè sọ anything and tá a bá sọ for for real tó bá ti di pé àwọn èèyàn àwọn ní to wà ń gbòòrò yìí àwọn celebrate yẹn they send anybody to kill anybody. mo gbọmọ sílé mo ń fún lóúnjẹ ìyá ìrọwọ skul san ó wà lórí social media ó ń bú mi kiri ọmọ kékeré tó yẹ pé two years ló bá lọ́wọ́ adébùkọ́lá síra mi tó ló wà ní méjèèjì tó fún mi ó máa ní kó máa bú mi kiri sí wọ́n dẹ̀ fún lóògùn wọn ní kó fi dà sí oúnjẹ fún mi tó bá jẹ́ pé ó ga tó mi lórí ìdúró wọ́n lè ní kó gún mi ní nǹkan látọjú oorun náà ara wọn tó gbọmọ modo these days ni tí gbogbo ọmọdọ̀ máa gún wọn pa wọ́n sì fi wọ́n lẹ̀kùn wọ́n ṣe àṣàlà ayé tẹnu wọn àwọn obìnrin méjì kan níjọ́sí tọ́lọ́kùnrin kan gbé lọ sóòtẹ́ tí ó lọ bá sùn tí wọ́n ní wọ́n di ọwọ́ ọkùnrin yẹn wọ́n di ẹsẹ̀ wọ́n wá fún wọn fún pa wọn búkí jẹsẹ̀ orí yẹn kó máa búlì ẹ̀ kó máa fi ṣe ṣáàtì ni wùmí ẹ wùmí ẹ lọ́wọ́ tún mú liam sí lámà ṣépè olórí burúkú ni bọ́sẹ̀ ṣó fẹ́ fẹ́ bàbá Mohbad ni ìyẹn náà a máa ṣe bí anga yìí a máa ṣe bí kangaroo a máa ṣe bí a máa ṣe bí a máa ṣe bí ṣé òjò gẹ́fàìn jùlọ a máa ṣe bí nǹkan tó fẹ́ bench wọ́n máa bú grandchild wọ́n máa ṣépè inú ẹ̀ máa dùn àwa la fẹnu ẹ mo sọ fún ẹ mo ti wọ́n nu ẹ dáadáa bẹ́ẹ̀ mi wà jẹ́ sọ fún ẹ tó bá rẹ̀ pé o ní voice àkáǹtì yìí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí kí n má bàa máa fi big àwọn èèyàn ní orí platform yìí ṣe ń sọ fún ẹ president ń wò yálà jáyún ọ̀wọ̀ yìí àwọn ìlú ńláńlá because ṣé tí mo ṣe ni say no to kill and terrorism for that àwọn terrorist ẹ̀ngàn tó ń sponsor yìí wọ́n fẹ́ kí n máa fi small yálà jáyún ọlọ́run gbàgbà ló wà nínú mi ẹni ṣan tó dájẹ́ ẹkún tí èmi sun lórí Mohbad níbà ìyá tí mo ọ̀rọ̀ tí mo sọ tó bá ti wá di pẹ́rẹ́ àṣekiri kan wá gbọ́rọ̀ wá lọ́sọ̀dọ̀ wọn máa ń control crowd sẹ́rẹ̀ mi ò fẹ́ dárúkọ àwọn bullshit yẹn ni wọ́n ní wọ́n lè pààyàn kan jẹ́ yálà jà àwọn àwọn tó ń pààyàn yẹn ṣé wọ́n lè tán ti pa ṣé wọ́n lè sọ pààyàn làwọn pa. every time ọmọ kékeré yẹn náà wọ́n máa bẹ̀rẹ̀ ìpè pẹ̀lú ẹ̀ Bukky Jesse mi ò fẹ́ wù ẹ́ Ọlọ́run lẹ́nu mayin gbogbo torí pé tó máa ń ṣe yẹn wọ́n máa cut ẹ wọ́n fẹ́ cut ẹ I cut you these days ọdún president Bọ́lá Ahmed Tinubu láwọn ò kó jẹ ibi tí wọ́n ti ń ṣe pé bóyá kéèyàn blog àwọn pé àwọn ebú òdùn àwọn ṣé ti yé but torí pé máa ń fẹ́ play smart I have some places now I cut you guys there àmọ́dé máa mú ó tún náà bìkan tí mi ò mú jáde ṣebí nǹkan tẹ́ bá ṣe fún mi lórí Facebook yìí a máa jọ kó wo mi ti lọ vacation fún ọjọ́ mẹ́ta rí àbí ọ̀sẹ̀ kan lọ́jọ́ tí mo ti wà lórí social media tí n bá jáde lọ́jọ́ méje wọ́n máa rò pé mo ń ni everybody máa máa bẹ̀rẹ̀ sí send a lot of things má ronú everything will be okay because àwọn èèyàn mọ nǹkan tó ń ṣe fún mi ìyá yín ò lè dúró nítorí ti ṣe fẹ́mi ìyá aláìjà yín ò lè dúró ìwọ ti lọ vacation tó ní sọ̀rọ̀ mo fún odidi ọdún gbogbo yín pátá tẹ̀ dàbò mí gbà including you nígbà tí Wàsíù gan sọ pé òun ò mọ̀ mí rí kò ṣe pé lè sọ pé òun ò mọ̀ mí rí torí pé ìwà kà tó ṣì fún mi tí àṣì gbogbo nǹkan dẹ̀ ń gbòòrò ìwọ náà bú mi gbà yẹn bọ̀ máa ń wo ẹ̀ṣẹ̀ mi ń wo ẹ̀ṣẹ̀ àwọn èèyàn bó ṣe máa ma sọ nìyẹn pé o ní àwọn tó ń pààyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tó máa bá ẹ pa àwọn èèyàn who are those people tó ń bá ẹ pa àwọn èèyàn máa gàgì lórí social media you will learn all of you will learn in that way kò ní yẹ yín ṣé jẹ́ pé mo fẹ́ be gentle anytime tó bá wù mí mo lè wọ aṣọ ẹni bá ní káṣọ mi kó ṣá yálà ìjà aṣọ tèmi nílé àti tí mo fẹ́ tàtẹ̀ tí mo ní yálà ìjà yín mi ò ní. yálà ìjà yín ni mo sọ kò ní. àbí kó bèrè wò lẹ́nu jẹ́ mẹ́ta bóyá wọ́n rí mi bóyá mo lọ ra nǹkan kan. I don't even step in láti ní pé mo fẹ́ gbọ́mọ mi jáde àbí mo fẹ́ lọ ṣe shopping a fẹ́ lọ ra I mean mo fẹ́ lọ ra oúnjẹ because I'm not working for the past some days and I'm even tired of it I'm tired of any slavery I'm not a bad girl and I'm not a bad person nobody must treat me like a bad person tíwájú ò bá ṣe lèèyàn ṣe padà sí ẹ̀mí sóríire èyí olórí burúkú gbogbo àwọn wọn wá fi wọn bọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ don't want to mi fẹ́ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀yìn. gbogbo wọn láti jọ ìtàn ti ọ̀rọ̀ tó ti sọ ẹ ṣe máa bèèrè lọ gbogbo wọn pé òkè eléyìí o ìwọ wọn sọ pé wọn sọ báyìí mọ ẹ ó ṣe sọ fún Sàmílà gbogbo wọn yẹn tó ń sọ̀rọ̀ mọ́ Wùmí hàn Wùmí hàn ní gbogbo yín dárúkọ ọ̀rọ̀ dẹ̀ wà ní kóòtù ṣẹ́yìn jẹ́ kóòtù ni are you court are you police are you government You are just a terrorist. You are just evil. You are just a fraudster that take advantage of people. Evil gang. Don't cause Liam. Hey, eh, tó ti jẹ́ Wùmí ló pa, a máa ṣe pẹ̀pọ̀. Jẹ́ kó dìgbà tó bá sọ pé òun ló pa náà. Ó dẹ̀ ti sọ pé tó bá lóun lòun pa, tó bá jẹ́ òun pa, pé òun máa pè fún. Pé kó jẹ́ kó fi ọmọ lọ́mọ sílẹ̀ ó wá ní pé o kó tó di pé wọ́n dájọ́ o ìwọ máa pa ni wàá pa ọmọ kékeré ṣóun ló yan eyín ẹ ni àwọn sáì eyín tó níyẹn ni wọ́n máa fi ń ṣàyàn jẹ ni tó bá ti fi ń ṣàyàn jẹ wọ́n fi ń mẹ̀jẹ̀ ni àwọn sáì eyín tó fi ń mẹ̀jẹ̀ nìyẹn tó bá ti ráwọn èèyàn tí ó tó léyìn wọ̀gọ̀wọ̀gọ̀ bẹ́yẹn eyín tó bá ti fi ń mẹ̀jẹ̀ in the spirit realm tó bá rí àwọn èèyàn tó ṣe yín burúkú ẹ̀jẹ̀ ni wọ́n máa mu àwọn spirit òun mẹ̀jẹ̀ ni liam blood kò ṣeé mu kò ṣeé fi ṣètùtù a ti gbọ́ gbogbo ọmọ àgbáyé àwọn abiyamọ tòótọ́ ti gbọ́ fọwọ́ mọ́lọ́mọ́lẹ̀ tó bá fẹ́ ṣètùtù ọgbẹ́ tiẹ̀ tó bá bìrẹ̀ dìgbẹ́ tiẹ̀ tó bá bìrẹ̀ tàgbẹ́ tiẹ̀ gbẹ́ lára àwọn to gbẹ́ to bí. tẹ́ bá ti lọ sórí bbs ẹ ra nǹkan bẹ̀ kẹsanwó kẹtì ẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ ẹyẹ ṣe bí ẹyẹ ṣèkà fún wa tẹ́ bá ra nǹkan bẹ̀ a máa post síbẹ̀ àwọn òfin tòbò jẹun aláàjì àbáyà tó wà ní sọ̀kòkò lágége nígbà tán fẹ́ ṣe tán fẹ́ ṣe iléyà ọdún wo ni lọ́hùn ó ní mọ́tò ń bàjẹ́ bridge mo gbé mọ́tò fún mo tún kó two fifty thousand tó máa fi lọ gbangba mo ní kó lọ bá Razak ibi tí mo kó mọ́tò sí kó sọ pé òun ti sanwó yẹn kò san kọ́bọ̀ mo fún ni ìyá yín bó ni wọ́n wà ń gbà ẹ̀ ìyá yín ìyá yín ẹ̀yin wèrè. wọn ní voice kò ní wà kí náà ń pè voice. Your voice is voiceless. You are a voice, evil voice. Tó máa ń go against innocent child. Tioche, ó ṣe. go against children or people who go against my children. Who use my child against me. Who use my child against me or who are against my children. Me ò jẹ̀bi. But eléyìí kò ṣe é kò rò ẹ́. Kí ni Wùmí ṣe fún ẹ rí? Ṣó bá ẹ fọkọ ni àbó wà náà àwọn tó bá ẹ fọkọ. Gbogbo àwọn tó bá ẹ fọkọ ni ẹ̀? Wàá máa ní o máa lọ bá wọn ìwọ ni tó ó jọ̀gàn mọ́lẹ̀ ló ń tú ẹ̀rí ni ó yá wèrè ni àpamẹ́lẹ̀ ló wà lára ẹ̀ òfò mẹ́lẹ̀ ló ti ṣe é. wọ́n máa wílé gbogbo wọn ó lè sara ó lè sara ó lè sara ó lè sara ó máa lọ́ bá yàn lẹ́ni. ni Liam ṣe fún Kini kí ni ìyá Mohbad ṣe fún ẹ Wùmí ti kígbe o ẹgbà wo tọ́lájọ́ òun lòún ṣe ẹ fi ń sílẹ̀ o òun máa pẹ́ fún o ẹ fọmọ òun lẹ́ o ẹ̀dẹ̀ ń ṣépè fọmọ lọ́mọ olórí burúkú ọdún tọ́lájọ́ òun lòún òun máa pẹ́ fún pọ̀ tóun la gbọ́ yìí prime boy lo ní mákẹ́jẹ̀ wọ́n ń lò fúnra wọn ọ̀rẹ́ ń gún ọ̀rẹ́ wọn pa ara wọn pa ìdónú because of jealousy. ọmọ tí mo gbé wọlé kó wá máa tí wọn ìyálà jẹ́ òrówó skul san wọ́n ní kó máa bú mi lórí social media yìí a máa ní wọ́n hate ẹni ayé ọgbà tiẹ̀ àtàwọn tí gbogbo àwọn olórin tó ti bá wọn sùn tó máa wà nílé ọkọ wọn tọkọ wọn òṣòrire tọkọ wọn ṣọmọdọ wọ́n máa wílé ẹ ẹ kíríkọ ẹ wá tí bá kàn pokùn lẹ́nu ọlọ́fọ̀ ṣẹ̀ tí ó bá wù mí láti tẹ̀ sójú bàbá yìí máa tẹ̀ sójú ẹ̀ tó bá ti fẹ́ pààyàn make sure pé tó bá ti pààyàn tó kó sọ pé wọ́n ló pa á má deny. ọmọ kékeré kí ló gbà lọ́wọ́ yín kí ni Liam gbà ta ló kí ló mọ̀ mo náà ní innocent bàbá Mohbad ìṣìṣàn ọmọ ìṣìṣàn ta ní innocent òun lẹ ṣe rí tó kó sáṣọ ọmọ ẹ̀ tó mọ ọmọ ìṣorogún yẹn kò sí wín ó wọṣọ ọmọ ẹ̀ ó wá sọ pé ó kọ gbogbo owó tán ti ń kó fún láti yọ kò lè ráṣọ rà tó bá lọ kò lè lọ bùtí kò lọ ra ṣèlú ló fẹ́ rà ṣó lè ná five hundred thousand tán lórí aṣọ tó bá kó sáṣọ ọmọ ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí í ṣe tínú ẹ̀ dùn ọmọ yẹn lábúrò ó lẹ́gbọ̀n tó bá jí àdúrà ló wọṣọ ló wọṣọ Mohbad ní samani ó máa wọ kò ṣe kankan bàbá kó sáṣọ ọmọ ẹ̀ ẹ lọ ṣẹ́ẹ̀kì brain man yẹn ó ti ní wèrè tó bá jẹ́ pé kò kú tọmọ yẹn wà nílé tó bẹ̀rẹ̀ wà láyé tó kàn wé pé dádì mi ní òwò ìmọ̀ ẹ kó ẹ máa wọ mo fẹ́ blend yín ọ̀tọ̀ ni ó wà láyé nìyẹn bọ́ tó ti kú wa lọ ń kàṣẹ wá ń wọ̀ tó bá ti ẹ̀ráṣẹ lásán yẹ kó máa bà ẹ́ lẹ́rù ni kò bà ẹ́ lẹ́rù ó wá gọgẹ́ ogẹ pọn bí òṣì kan ogẹ pọn pé bí bí alápálẹ̀gbẹ̀ ó wá ń ṣe bí olòṣì ó wá bẹ̀rẹ̀ sí ń ṣe káàkiri wá ń ṣe bí alákọ̀ wá ń ṣe bí sẹ̀lẹ́bẹ̀tì sẹ̀lẹ́bẹ̀tì ọjọ́ mélòó olówó o celebrate tí ó jẹ́ ká ya aráyé gbádùn bàbá mi báde ẹ bàbá ẹ bàbá ẹ bàbá bẹ́ẹ̀ sí pọ́n kún kọjá mi lákìsà ni ó ń disrespect eyín jèsè ó ń disrespect president àti ìyàwó wọn ó wá lóhun tí ó fẹ́ máa speak fún nàìjíríà tó pé wọ́n dọ́gbọ́n bẹ̀ẹ̀ sí wọn láti máa fi wọ́n wọlé èmi ò ní pé bóyá àwọn olóníkọ́ máa ṣe bẹ́ẹ̀ but ó ń respect bàbá Mohbad ó ń respect àwọn kan ó dẹ̀ ń wọ́ àwọn kan nílẹ̀ you must be crazy ò ń tọ́jú ọmọ tiẹ̀ ṣàlẹ́ ń gbé ọmọ ẹ jáde kó máa bá ẹ ṣe ṣáà torí pé mo máa ń gbé píchọ̀ ọmọ mi jáde mi tàjọ ya picture. ọmọ mi nìyẹn wọ́n dẹ̀ máa rí ní skul ọmọ tiẹ̀ ṣé torí pé ọmọ tiẹ̀ ò gbádùn ló ṣe fẹ́ máa bully Liam ni ó sọ́njọ́ ẹ̀ náà ni òun náà ọmọ o ó dọ̀ sọ́mọ ẹ̀ ò dọ̀ ọmọ ẹ̀ tó sluggish ọmọ ẹ̀ tó sú ẹ̀gbẹ́ ọmọ ẹ̀ tó O òun búlì Liam kí ló gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ala sọ mi báyìí pé tìgbà tí Liam tó pé Mohbad pariwo síta tèmi bá gbọ́ tí gbogbo ayé gbọ́ a máa fohùn gbálẹ̀ kí ló tún wá kan ti Liam sí tí wọ́n tún fẹ́ jẹ́ ṣé ó ní kò lọ mẹ́jẹ̀ wá ń lé yín ni mújẹmújẹ vampire kí ló ṣe fún ẹ yóò yóò bẹ̀rù anybody o ọba ẹlẹ́jẹ̀ kẹ́lẹ́dùn o kán wá sùn ẹ ẹjọ́ ẹyin tó bá ẹjọ́ ẹ bá mi sùn ẹ ó bá wọn ṣe àwọn Canada bíbà tó ń wọ́n tó pé wọ́n máa ń wá owó àjàjà ní Quebec tó máa ń wá ẹ̀ tó máa sú kó jẹ́rù Quebec ni wọ́n á ti sú ẹ̀ lọ́ọ̀yà máa ti dúró fún ẹ̀ wọn ò dẹ̀ ń tètè jẹ́ kíkẹ́sì tán tó wọ́n máa gbowó lọ nẹ wọ́n máa gbowó lọ nẹ wọ́n máa gbowó lọ nẹ wọ́n máa gbowó lọ nẹ òun búlẹ̀ ọmọ kékeré ṣe tabú apàyànwó ọ̀dẹ̀ lè jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ tó bá ti rí ọmọ yẹn báyìí inú máa ń bi ni tó bá rí lè yàn báyìí inú máa bí gbọ́mọ tiẹ̀ síta fi ṣakọ fọmọ tiẹ̀ náà ṣakọ kí ló dé tó bá fẹ́ bọ́mọ ọlọ́mọ ṣorogún ṣọmọ kókó ni ọmọ infant kékeré ẹ̀jẹ̀ ọ̀run tó ṣẹ̀ṣẹ̀ dé má ṣe pé fún mọ́dẹ̀ ṣe pé fún tó bá ti jẹ́ ọlọ́pàá Mohbad ọlọ́pàá Mohbad ṣó ti confam pé ọlọ́pàá Mohbad ni kùkùté ẹni tó ní ọmọ ẹ̀ ó ní fọmọ mi lẹ̀ o fọmọ mi lẹ̀ o orin tó ń sunkún báyìí ó lọ́mọ máa drag ẹ̀ ni torí pé o fẹ́ boost page ẹ̀ o fẹ́ boost page ẹ̀ o fẹ́ gba monetization o wá lóhùn orin àwọn tó ń speak fún yẹn ni share page na ni wọ́n ń share káàkiri àwọn ló ń share kó ba lè máa feel on top of the world kó ba lè máa believe pé wọ́n ń wù ẹ́ yes o láì wọ́n ló tó yìí a máa sọ ẹ bá fọkọ sídìí wò kàn fi sọkò Di, ti ìdí kàn bá fọkọ sídìí wò kàn fi sídìí ìyàbọ̀ wò kàn fi ọkọ sídìí wò kàn fi díkìrì kan kàn fọkọ sídìí wò kàn òbòyọ máa táìtì ó fi sísẹ̀mù pé àwọn aláṣẹ àwọn ọkùnrin ó fi ọ̀nàgbọ́n polówó. mi ò kàn fẹ́ kọrin fún ẹ torí pé mi náà ṣàyà mo lọ́yọ̀ ni if not kí ni kí ni nǹkan náà gan. wọ́n ní kó jáde tí kó jáde tí a ti wà lórí ìdúwó ìdọ́ǹtẹ̀ àdọ́ǹkọ níbi sọ ẹ̀gbà bíi yálà ìyá yín alẹ́fẹ́ ṣe àwọn tó rí mi bíi threat wọn ò lè rẹ́yìn bíi threat tó bá ní kó lọ sit down for somewhere you go sit down You don tell us long time make we go sit down we no sit down. àbá òbàyé jẹ́ ìka ènìyàn ìka ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ìka ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn many Nigeria mi ò fẹ́ embarrass wọn àti Yíbò àti Yorùbá láwọn ladies yẹn ni wọ́n adopt ọmọ ni wọ́n adopt ọmọ tó gbé sáni adoption ló bá dé wọ́n máa ń pè ní surrogacy but surrogacy and another system of adoption i'm not mocking them if Mohbad wà láyé tó bá love ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá ṣe mistake ó lè gbà ó lè ó lè cover mistake ẹ̀ but ìyàwó tó wá pa gbogbo àwọn ìwọ fúnra rẹ̀ ó ti sọ pé àpáàrè tó gbé jáde láyà Mohbad ìwọ fúnra rẹ oní bandage yìí báwo ló ṣe débẹ̀ ṣé Mohbad ṣé iye bàbá Mohbad ò rápa yẹn ìwọ ṣe bèrè lọ bàbá Mohbad kí ló dé tó jọ̀wọ́ Wùmí àti ọwọ́ ìyá Wùmí ni ṣé bàbá Mohbad ojú ẹ̀ fún pàtó débẹ̀. it's not on this uh, Facebook that my son àwọn tó gbé wá níjọ́ yẹn lọ́hùn wọ́n ti crash wọ́n sìn òun náà ló tó crash wọn sọ ti yé yín to tó gbé wá àwọn alájàlẹ̀ gúrùpù torí pé kán le lè sọ pé kí n máa lè dákẹ́ ni pé ọmọ mi wà mẹ́yẹn kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tó bá gbọ́ pé kíní kankan ò lè ṣe ó nìyẹn wọ́n gbé wá ni story for the gods ìyálàyà tí wọ́n ti gbé wá síbẹ̀ yẹn rí èmi gbé èmi wá síbí ó ń gbọ́ olórí burúkú wọ́n tó sọ̀rọ̀ yẹn mi ò fẹ́ dárúkọ ẹ̀ ń bí olóṣì eléyìí ikú sọmọ lórúkọ ṣámúgà eléyìí oró eyín oró ẹ̀ mọ̀ ń wá àkàrà ọdún mẹ́ta ẹ̀jẹ̀ náà bàláwọn bàlá òwúrọ̀ eléyìí bí oyún tó fi ń kọlẹ̀ aláyé títa tẹ́rọ́rìsì apàyàn apanilẹ́kúnjayé olófo Shola, my only son, don't talk to me. I don't need to talk to him. Ogbon, I don't need to talk to him that is not your problem ẹ̀yin náà ní nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn kó ṣí dànù ó fẹ́ dìde ó fẹ́ dà ìbá tì mí ni olóṣì olórí burúkú eléyìí kíkẹ́ eléyìí kíkẹ́ eléyìí irú lọ kólá ọ̀wẹ̀dẹ̀wẹ̀rú lọ́ra ta ọba wọn lọ rògìrì kọ́bẹ̀ wọn lè dùn go and check go and look for another thing content oríṣi tó bá jẹ́ pípààyàn ló fẹ́ máa ṣe Wùmí ti tó àti kìíní ìsìnwọ̀ òṣàdájọ́ lọ sí police lọ sáì pẹ̀lú police kìíní wọ́n máa gbé gbogbo ẹjọ́ tán ti tán ti pààyàn lójoojúmọ́ bọ́bọ́ kan wà tó jẹ́ pé crime scene ló máa ń yà lójoojúmọ́ ó ní kó tó pòsì in tó bá ń pòsì sí less than twenty minutes ó máa ti ní thirty thousand like three hundred like watch wọ́n máa ti wò ó view àwọn èrò pọ̀ rẹpẹtẹ lọ́ndà ẹ̀ kí wá ní tiẹ̀ tó mú wùmí ní látọjọ́ tó tún ti padà dé ó fẹ́ fi wùmí ṣáìn ògo ẹ̀ wọ́n ní prime boy tó pé prime boy ń gbé gbogbo ilé olóṣì ọmọ tẹ́gbẹ́ gbogbo wọn wọ́n ti plan ikú Mohbad wọ́n wá gbé gbogbo ẹ̀ jáde ó rí yẹn sọ Liam ló gbé àti ìyàwó ìyá ya ya obìnrin àti máa sọ pé òun máa ń sunkún ó tún gbógun tì ń báyìí ó rè pé ó máa ṣiṣẹ́ lásán ó lè lọ lásán Bukky Jesse you can't go score free O lè ó lè lọ lásán I bet you mi mọ nǹkan to ta ló gbìyànjú fẹ́ tó nítorí ìṣòro ó máa sọ gan pé wàá dì pẹ̀lú ẹ̀ tó bá máa parí báyìí gan Tinubu gan tó bá jẹ́ òun support wọn kò lè support wọn mọ́. Eh, picture àtàwọn filter yẹn máa ń ṣiṣẹ́ gan ni filter dáa gan o filter filter nice o ah, ọ̀pọ̀lọpọ̀ filter ah, mi ìgbúdọ̀ ṣe pé fáwọn tó ń ṣe àwọn tó ṣe filter yẹn fún wa bóyá tí o bá sí filter lórí Facebook oníkálukú bá tiẹ̀ mọ́ level ẹ̀ gan sí i. filiam sílẹ̀ filiam sílẹ̀ ó ti fún wọn lówó ni ọjọ́ tó lọ síbì kan ó lọ fún wọn lówó ni tán bá fún lówó ìwọ gbowó ni bó ṣe ń bẹ̀ fò bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ jáde yẹn wà á máa ní satellite yẹn is everywhere terrorist ló ń ṣiṣẹ́ fún ẹ going after people's life you go after people in America taking picture of that place wà á máa ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ rẹ̀ lamẹ́ríkà you a criminal. kò jẹ́ ṣe pé you don't start now you been you been in it for long time. a ní wọn wọn ní voice voice wo ló ní ṣó ń sọ̀rọ̀ lórí tv ni ẹ́ ṣé wọ́n jẹ́ netflix ni tó bá tẹ̀ tó wá jẹ́ pé o tún wá ní tv station ṣé o tún jẹ́ netflix ni àbó jẹ́ sí ẹ̀mí cbn àmì kí ni orúkọ kíní tó jẹ́ ti word kíní kíní ẹ́ ó ti jáde wá látọjọ́ tọmọ yẹn ti jáde tó ti ṣépè pé tó bá jẹ́ pé òun lòún pa Mohbad ó ní òkè ẹfun ní ẹfun ní time twenty days wo ò ṣe dúró ìwọ dúró twenty days kó wá nǹkan míì sọ àwọn tó ra crowd fún àwọn mama. rà lọ do another topic and leave that boy alone leave Liam alone Liam, Mohbad sá lọ ó lo ten years no see mommy. story for the god fi sixteen years tó kù ńkọ́ àwọn ọkùnrin náà máa sá lọ ọkùnrin máa ń sá lọ fọ tó yẹ pé ó dìgbà tọmọ bá tún dàgbà kẹ tó tún rí ṣé wọn tòtórí ẹpà wọn níwọn ọdẹ nítorí ẹkọ sọjọ tó máa fẹ́ ṣe ìyàwó àmọ́ fẹ́ ṣe nǹkan tó dáa kan sọ pé bàbá ẹkọ yẹn ṣé torí pé wọn sọ pé máa sọ royalty fún bàbá Mohbad gbogbo yín ẹfẹ yín ẹfẹ pín bẹ so òkà àwọn tó ṣiṣẹ́ gangan kíyà jẹ wọn parí tó bímọ kíyà máa jẹ ọmọ tó fi sílẹ̀ náà kíyà máa jẹ ẹni kó lọ ṣe DNA tó bá lọ ṣe DNA test ọmọ gan ò bá ṣọmọ yẹn kò sí kò mí pé kọ́mọ yẹn kú kẹ kó sì lọ kẹyẹ ṣàwà jẹ ẹ má ṣàwà jẹ mọ́. wọn ò ráyè wọn fún wọn wọn wọn gidi wọn tún fún mi ní wọn bá mi jà ọmọ mi kú ẹ sọ pé wọn ajọ wọn máa wọn bá ṣe tá a máa ṣe pé òun ní wúlígánsì wọ́n ya wúlígánsì bò ó ya wèrè tó máa lù. ó ya tó máa lù àtẹ̀yù kí ló dé ọmọ ọlọ́mọ àkílódé ó ní tó bá ti jó òun lòún pa á ẹ jẹ́ kó dojú ọjọ́ ó lò máa pè fún kí ni Liam ṣe ó ní Liam wo ẹni tó fi okó bí ọmọ kò tó ẹni tó fi òbò bí ọmọ ẹni tó ní pèèní òun lẹni tó dùbúlé tó làjú tó bí ọmọ lọ́jọ́ ìkúnlẹ̀ ìyá Mohbad ló lọ́mọ kẹ́kọ̀ọ́ sì lọ obìnrin ló lọ́mọ ó kàn ṣítì ló bá dé tó fi sọ pé kọ́ máa gbé ọmọ kan fọkùnrin láfíríkà obìnrin ló lọ́mọ ṣé obìnrin tó máa gbọ́mọ sínú tán tẹ́rù ọkùnrin máa sá lọ tí wọ́n tún ní rí wọn tó bá ọmọ yẹn bá dàgbà tán máa ní ó máa jórúkọ wọn náà ni ó wá ń gẹ ó kàn kó ló wọn ló máa kọ́kọ́ kan ló ó jẹ̀bi àwọn tá a mọ̀ rí gan àwọn ọmọ tí mi ò mọ̀ rí gan mo rán wọn skul mo fún wọn lóúnjẹ ọmọ tí mi ò mọ̀ rí mi ò mọ̀ ìyá wọn mi mọ̀ bàbá wọn òun kọ kó ló. fọmọlọmọlẹ jàre alára ara ti kan yín jù ẹ ti ya ìka jù ìkà òdòró òdòró abiyamọ ọmọ tí yóò ní ṣe pọ́mọ tí ẹ síta look at me tí bá jẹ́ pé bóyá ọmọ mi ń sìn kò ó sọ fún mi mọ́mí i'm just care ó ti ó ti wà òkè ó i just want to yí ó lóun fẹ́ gbójú síta with boldness with pride wọ́n pe síta ọmọ mi ni you that cannot bring your child you be just bullying baby kí ló dé gan-an ọmọ kékeré kí ni ọmọ kékeré ṣe fún yín ẹni bá tún ṣèkà fún Liam ẹni tó bá tún mọ sọ fún yín nìyẹn o ẹni bá tún ṣépè fún Liam in tó ṣe Mohbad máa ṣe o in tó ṣe ìyá Mohbad ó máa ṣe é tó bá tún ṣépè fún Liam read my lips. ó lóun fẹ́ gbogbo nǹkan kó jẹ́ látọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́yà ẹ jẹ́ ẹ lọ gba ìwé lọ́yà èmi náà rí àwọn lọ́yà kí lórúkọ màmá yìí o tó fáìn báyìí tó dúdú báyìí lọ́yà kí ni náà tó máa ń ṣe kíní yẹn jẹ àwọn ojú kíní obìnrin yẹn tó bá ti jẹ́ pé ọmọ yẹn kò kò ń ṣe mutumọ́ adam ọmọ ti dọ́mọ àgbáyé tó bá ṣe ohun ah, bí ó ṣe wà yẹn ọmọ yẹn mo lè adopt ẹ̀ ǹjẹ́ kan náà mo ní mo máa dájọ́ lẹ́ni tí ò lówó lọ́wọ́ mo lówó jù ya ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ń mi ẹ̀ mo lówó jù ya yín lọ ah, ah ẹni tí àwọn èèyàn tí mo ń pa àwọn tó ń jà mí lólè tó ń jà mí lólè tó ń jà mí lólè àti tí wọn jà mí lólè tó yẹ pé mo ń fún wọn fúnra mi èèyàn mélòó lẹ ti ṣe fún wàtíkẹ́ tó wá sórí social media èèyàn mélòó lẹ ṣoore fún èèyàn mélòó lẹ dáná lẹ èèyàn mélòó ló ti di ara yín dìde àwọn sẹlẹbírẹtì kan tó jẹ owó mi tí wọn rọ owó tó jẹ pé gbàtàn délé mi lọ́nu ni mo fi bo fi smile sójú wọn mo pa wọn lẹ́rìn lọlé torí ẹ̀ tó bá wù mí láti wá tó máa ní wọn fẹ́ dì pẹ̀lú mi kọ̀ọ̀kan nínú wọn màá ṣẹlẹ́yà wọn ọjọ́ tí a lọ sí àwẹ̀ two thousand and fourteen kọ́ ni ta ló ń ṣe náà ṣé pàṣọ ló ń ṣe ń jọ yẹn ṣé ti pàṣọ ni àbí ti MC Yínká Quadri fúnra rẹ̀ báyìí lórí ni tó wá bá mi màdámù òun ní twenty thousand ní odidi mo fún báyìí twenty thousand ten ten thousand méjì ni mo kó fún ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀ kò yẹ kí n fún wọn lówó torí pé ó ti fẹ́ bí n pé rí tí mo dẹ̀ mọ́ pé èèyàn burúkú ni wọ́n yọ́nú sẹ́mi bọ̀ kò mọ̀ mo fún wọn lówó àwọn nǹkan máa ṣe láìsí ẹ bí wọ́n ṣe ní wọ́n lówó tó tó ń ṣe ní wọ́n ń já pọ̀tù tó yẹn o ò lè sọ pé o ní problem lónìí kí wọ́n lè fún ẹ owó tán fún ẹ jù ó lè kò lè ju hundred thousand lọ celebrate kò sí mi ò lè sọ tó bá kàn fẹ́ lejú àbí wọ́n kàn fẹ́ fi kálá owó wọn ò ju hundred thousand lọ kò jù bẹ́ẹ̀ ṣáwọn èèyàn tó wọlé tó máa gba mílíọ̀nù sọ́wọ́ tàwa náà máa ṣe báyìí máa ṣe báyìí ṣe ikọ̀ jẹ́ nǹkan kan torí pé fítà àti ayé tí ó ṣe kinní ẹjọ́ torí ọlọ́run o ma náà jẹ́ ẹ̀ lè máa bẹ àwọn kan sí mi níbi ìbàkọ́ ní kan máa rí dínkù ayé mi ẹ jẹ́ ká wá sí nàìjíríà kájọ rí dínkù ayé ara wa ó ti yé yín ẹ jẹ́ àjọ rí dínkù ayé ara kájọ wá nàìjíríà kájọ rí dínkù ayé ara wa ó ti yé anybody máa halẹ̀ mọ́ káyọ̀dé mi mọ́ iṣẹ́ tèmi ti ṣe láyé mi ẹ̀yin ò tí ṣe ẹ̀yin mi ò tí ṣe ẹ fi Mohbad lẹ́ o àmì justice for Mohbad ni kẹ máa pariwo ẹyẹ ẹyẹ dragi kì í ṣe wùmí nìkan ló wà involve ó ní ṣé láàrin gbogbo àwọn fifteen yẹn ṣé òun lè dá pa ni kíní kan kíní kan kì í ṣe òun ló pa òun pa òwe òwe òwe ṣáì ni eléyọ̀dẹ̀ wọ́n dẹ̀ mú ní àmọ́ bẹ̀rẹ̀ sí fogun tì í fojú ẹ̀ gbolẹ̀ kí ló dé àwọn ìyá ọyọ ẹni ẹlẹ́ni tó sọ mọ́nù tó sunkún wọ́n máa fi gbogbo ẹ̀ wọ́n máa fi yẹ̀yẹ́ ẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ in fact báwo lẹ ṣe tírín mẹ́yẹn bàbá Mohbad ẹ tírín jù ẹsẹ̀ yín ò ju bíi kóòmù yìí lọ báwo lẹ ṣe tírín ẹyẹ ẹ ti tírín yí o ẹgbẹ́ ṣíkóṣíkó ẹ ṣe ọ̀pẹ ẹ̀mí àìsàn ẹ ṣe ọ̀pẹ wà ókè torí mo sọ fi gbọ́gbẹ́ ọ́sílìmù ọ́sílìmù àìsàn ló jẹ́ kẹ́lòmí ìgbẹ ní òfa àìsàn yọ̀yàn o bàbá Mohbad bọ̀ bẹ́ẹ̀ ṣe rí yẹn kò yẹ kí ẹ mọ̀ pé mo ti pọ́n yín lé gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ẹ̀mí tó wọ́n búlì àmì tó ń filì àmì ṣe bẹ́yẹn ẹ wá kó sáṣọ ọmọ yín ẹ wá ń ṣe bí ẹ wá bẹ̀rẹ̀ sí ń celebrate orí burúkú anyway sha òun lásán yẹn a ti gbé evidence oríṣiríṣi jáde ṣẹ́ ti rí màá tún ṣí ẹ̀sùn kéèké lọ wò ó lórí platform mi ẹ lọ wò lórí platform mi mo gbé jáde lẹ́ẹ̀kan níbi tí bàbá Mohbad ti sọ pé ọmọ prime boy ló gun ní ló bàjẹ́ pé ẹ bọ̀ tí wọ́n máa ń ṣeré ìyá báyìí wá jáde pé òun ló sọ fóun kóun má jáde òun ló ní ìyàwó àti ìyàwó ẹ̀ ló fẹ́ máa ṣe bí kangaroo tó fẹ́ máa lọ sókè lọ sódò wọ́n fẹ́ máa múyan lọ múyan bọ̀ nígbà tí Mohbad kú tún wọ́n wá fẹ́ di celebrate àti ìyá ìyàwó wèrè àtọkọ wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe bí celebrate wọ́n wá ṣe bí kangaroo múyan lọ múyan bọ̀ wọ́n wá jọ lọ múyan lọ bọ̀ wọ́n wá múyan lọ múyan bọ̀ múyan lọ múyan bọ̀ wọ́n wá yan wọ́n wá yan wọ́n wá mọ̀ lórí ọ̀rọ̀ pọ̀ ọmọ ẹ kú olórí aṣọ ẹ ìyá ọmọ yẹn wá fẹ́ fi ẹ torí kò kò fẹ́ sọ pé ìwọ ló tọ́jú ẹ̀dàgbà àti gbọ́ o story for the gods ó ti yé story for the gods nìyẹn ní motherless home mẹ́yẹ gbogbo èèyàn máa ń tọ́jú ọmọ tí wọ́n mọ̀ rí tí wọ́n dẹ̀ ṣe èèwọ̀ ni èyí tó pẹ́ ti tọ́jú ẹ̀ fọ́jú ayé mọ́ ten years ló sí mọ́mí yẹn náà ń play káàkiri ẹ kò rí nìyẹn but no city to kò sẹ́nìbọ̀ tó bá sọ pé kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ fi others kò sí nobody give you city to kill him for ten years ló sí mọ́mí yẹn ló ní kọ́ pa ni kàn fẹ́ bí ṣe wà tí bá ti jáde báyìí ìgbà míì tí bá fẹ́ jáde báyìí màá kàn máa jáde màá kàn fẹ́ ṣe wọn ò fẹ́ kiri wọn ò fẹ́ rí mi pẹ̀lú anything wọn ò fẹ́ kí n ṣe dáadáa lérìn tẹ́ ń jà mí ló lè tán wọ́n á dẹ̀ máa ṣe táwọn máa ní àwọn speak ní àwọn ní voice voice yẹn máa tó kàn sí voice yẹn tọ́lọ́ máa tó bá wa da kíkan sí bẹ́ẹ̀ ni kíkan lọ́nà máa bá wa dà sí voice yẹn gbogbo ẹni to bá tún ti búrú lè lè àmù kíkan lọ́nà máa bá wa dà sí voice yẹn wọ́n máa máa arrest yín o wọ́n lè máa sú yín ó ti yé yín wọ́n máa sú yín o tó bá ti yá jẹ́ pé wọ́n máa sú yín o so get ready tó mọ̀ pé o ti máa ń bèrè ọbẹ̀ kan sú ẹ ọba lẹ́kì kò máa sú yù wà á wà á bàtà tó bá ti sú ẹ wà á mọ̀ pé sú lóbi smart lóbi kò ń ṣe smart sí i. ah ah ọmọ yẹn tó bá rí picture yẹn ní future ah ọdún ẹni tó ṣépè fún ọmọ níjọ́ yẹn náà ó ti lọ sẹ́wọ̀n sí ní wíkìjẹsẹ̀ ìwọ náà kò sí problem pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe ń sìn náà máa palẹ̀ mọ́ ẹ̀wọ̀n rùn lórí ẹ̀ ṣá o very very well ẹ̀wọ̀n rùn lórí ẹ̀ o. <laughs> ẹ̀wọ̀n rùn lórí ẹ Bukky Jesse ẹ̀wọ̀n rùn lórí ẹ fún gbogbo ohun tó ti ṣe fún Liam o ẹ̀wọ̀n rùn lórí ẹ ó yá ẹ̀wọ̀n máa rùn lórí ẹ Bukky Jesse ẹ̀wọ̀n rùn lórí ẹ fún gbogbo búlì tó ti fún Liam o ẹ̀wọ̀n rùn lórí ẹ ẹ jẹ́ àṣesọjí ẹ̀wọ̀n ọrùn lórí ẹ Bukky Jesse ẹ̀wọ̀n márùn lórí ẹ fún gbogbo búlì tó ti ṣe fún Liam ẹ̀wọ̀n ọrùn lórí ẹ óyá ẹ̀wọ̀n ọrùn lórí ẹ óyá ẹ̀wọ̀n ọrùn lórí ẹ óyá ẹ̀wọ̀n ọrùn ẹ̀wọ̀n ọrùn lórí ẹ Bukky Jesse. wádìí tó bá ti lọ́mọ yẹn kó jí gbé lọ́wọ́ yan ni kó gé irun ẹ̀ kó jí you said they should kidnap the baby oríṣiríṣi ọ̀rọ̀ ló ti sọ bí ẹni tó jẹ gbó ó tiẹ̀ máa ń jẹ búlọ́ọ̀kù ń jọ sí kí ló dé ó tún jẹ búlọ́ọ̀kù wọn. tí wọn bá ti jẹ búlọ́ọ̀kù náà tó ti jẹ́ ní táìmù kọ́ fọ́lọ́ ilé freeze fọ́lọ́ ilé freeze kó wà mọ̀ọ́kọ́ tó máa ṣe mú ọ̀dẹ́ńtọ́pọ̀ ẹ bá ti freeze tó bá fẹ́ búlé èèyàn gbọ́mọ ẹ síta kó búlé ẹ dáadáa ṣòtì gbà mí báyìí tí ṣọlá kò ṣe ṣe nǹkan fún mi ẹni pé tó bá wù mí láti búlì ìṣọlá ọmọ mi bọ ìṣọlá mi a búlì ẹ tó ti búlì mi rí àwọn èèyàn ti lò láti búlì mi rí tó bá wù mí láti búlì ara lé mi ẹni ẹni bó ti bá ti wù mí búlì ẹ gbọ́mọ ẹ síta kó búlì ẹ tí búlì bá wù ẹ ṣe tó bá fẹ́ búlì gbọ́mọ ẹ síta gbábúrò ẹ síta kẹ búlì ara yín tó bá wù yẹn lè dánra yín kú tó bá wù yẹn lè fọ́ gímọ́ra yín lórí ó ti yé fi lè hàmù láyé bàjẹ́ a play nǹkan kan nínú kinní yìí sìn ṣùgbọ́n tẹ bá kún tó fẹ́ ká fi wọ̀nyí abẹ́fẹ́ rí ibi tí wọ́n ti sọ pé prime boy tí bàbá Liam jẹ bàbá Mohbad ti sọ pé prime boy nǹkan ó ti máa ń na ó ti máa ń gbá Mohbad láyà lójoojúmọ́ tó bá ti wá irú eré burúkú wo nìyẹn ẹ̀yin èèyàn tẹ̀sí ń bá ń bá prime boy ṣeré ẹni tó yẹ kẹ́ ti dági kẹ́ dági panẹ́ ó ti yé kí ló dé tó máa ń nà Mohbad lójoojúmọ́ tó bá ti wálé tó bá máa gba láyà bàbá Mohbad náà ṣàlàyé bẹ́ẹ̀ òun náà dẹ̀ sọ pé àwọn máa ń ṣeré bẹ́ẹ̀ ń kàn gba láyà ni ó wà tó wà mí ẹ wá ń purú ẹ wá ń búlì ọmọ kékeré anyway ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ abẹ́yẹn yẹn fẹ́ rí ibi tí prime boy ibi tí bàbá Mohbad sọ pé òun ló pa Mohbad tí wọ́n sọ pé irọ́ ni Mohbad pa wọ́n ní irọ́ ni ìyá Mohbad pa pé wọn sọ bẹ́ẹ̀ fún pé ṣe ló ń parọ́ ẹjẹ́ àpilẹ̀ ẹ̀ ìwé hmm. ní ká kọ́kọ́ play inú ilé inú ẹjẹ́ àpilẹ̀ ilé. What I'm saying since yesterday was now changing my thinking now. When I see the conversation, the statement between this wife. Uh, saw someone in the front of mine and hold a gun. Those that took him to the hospital where he reportedly died. I didn't know. Okay. Yeah, boy. As an elderly person, I knew that there is something behind that. That's not the kind of something they can even tell me on the bus stop there. So I refuse. And now go back to his house there to stay by his distance. Uh, I reached Mobile House and met him laying down, already dead. Who were those that took him to the hospital where he reportedly died? I don't know exactly those people, but according to what I heard from them, um, I can only blame them that they allowed the auxiliary nurse. No, that's not the place you want to listen to. That's why they called me again that I should go back home, that everything will be settled mi ò gbé plẹ̀ láti bẹ̀rẹ̀. There is something behind that. That not the kind of somebody they can even tell me on the bus stop there. So I refuse. And now go back to his house to stay. I reached him. Uh, I reached Mubarak's house. I met him, laying down, already dead. Who were those that took him to the hospital where he reportedly died? I didn't know examine those people. But according to what I heard from them, um, I can only blame them that they allow the auxiliary nuns to be uh, working in that level because Mohbad is not a, a, a the kind of the person they can just put in the room and call a nurse. Which kind of a nurse is he qualified? No, that's not the place I want to use because there are a lot of speculations out there. We want you to shed light on it. Mm, he's my friend, my second. So I don't know the way I can describe it anymore. It's my helper, is the light of my family. Do you have possible reasons for his death? Because there are a lot of speculations out there. We want you to shed light on it. Mm, the only revelation that I had on that uh, that very day, it did to detect. I said it last time that we were discussing that. On my dream, I saw someone in the front of mine and hold a gun. But on that dream, I was saying that I've dodged the bullet, but that person hold it. Just in form of if somebody at the back of this chair and somebody in the front hold ball. So if I now dodge at the back, so there's no evidence that that person cannot kill. So that very Tuesday, I decided to stay at home, not going anywhere, praying concerning what I dream concerning. So, but by four o'clock, that's how they called me that I should come and come to VI to meet him at hospital. On my way getting there, at the bus stop, That's they call me again that I should go back home, that everything will be settled. So as an elderly person, I know that there is something behind that. That's not the kind of something that they can even tell me on the bus stop there. So I refuse. And now go back to his house there to stay by Richmond's. Uh, I reached Mubarak's house. I met him, then down, down, already there who were those that took him to the hospital where he reportedly died? I don't know exactly those people, but according to what I heard from them, um, I can only blame them that they allowed the auxiliary nurse to be uh, working in that level because Mohbad is not a, a, a the kind of the person that can just put in the room and call a nurse which kind of a man is he qualified? But men looking at what will happen, that's why he qualified us, giving him a injection inside room there. My aim is maybe it may be that reflection of that uh, and that injection that result to this. Because according to them, they say after giving the injection, he was vomiting. Uh, one of his um, boys now decided that They should put him on Okada, rescue him to the hospital. That's only what I hear from them. There are speculations that he was rushed to the hospital with some head and neck injuries. Was he assaulted before his death? Neck injury. I, I heard about that also. But it's not neck. The injuries is in hand. Uh, according to them, they say one of his friends One of his tight friends, they meet at the show. You know, normally that's how they normally play whenever they meet each other. So those um, people that are working with Mubad, they even against the person that he should not, he should not be playing with Mubad in that such. But still because he's in. Excuse me. Can he be playing for those who say he's in hand? Can he be playing with Mubad in his hand and check him? and then people complaining is he always hit him in his heart in his chest not heart in his chest towards the heart area you understand me so this is what Baba Mubad, is saying and listen to it again. to Mubad, is the Mubad, I even say okay you can even come inside me not to and they go to the same place so when they reach there that pain will still continue as usual, the way they normally did. So suddenly. You see, the play, that is the play. This person was trying to rescue, I mean, wrestle with Mohbad. And they call it play all the time. From that house till he get to the show. Because he want to take his energy. Because he know, actually, he know he need energy. He's jealous. He want to be in the position of Mohbad. Yes prime boy is a killer but wọ́n halẹ̀ máwọn eléyìí náà bàbá ẹ̀ náà ó sọ pé bàbá nǹkan lọ bá ń lé of recent prime boy said it that he was boasting that even his father went to his Mohbad's father's house to tell Mohbad that má kúrò má jẹ́ kán kán mọ ọmọ òun ṣó fẹ́ jẹ́ kán fọmọ òun ni because wọ́n intimidate wọn wọn ò mọ̀ pé bó ṣe máa rí rè tó bá rí pé ó mọ̀ pé wọ́n máa tì ń lẹ́yìn kò ní kúrò láti beginning òun náà máa sojú abẹ́ǹkó bàbá Mohbad also know the person tó pa ọmọ ẹ̀. kéèsì ọmọ ọ̀tọ̀ ni ó ti yẹ yín ìyẹn bí mo ṣe fẹ́ sọ lẹ́nu. by exchanging uh, hand each other something happened to his hands I wasn't there and that is the story given to me. ṣé tí ipe àpá tún wà lọ́wọ́ ẹ̀ o you understand ṣé ẹ ti gbọ́ láti ẹnu bàbá Mohbad ń sìn ṣé ti wọ́ prime boy must be arrested again by Nigeria police prime boy I promise you, I can help you again to be calling Nigeria police and you'll be arrested. Please bet me. And you'll not be giving bail. ó ní bàbá Mohbad sọ ni torí ń gbòmà wọn ti wọn kó láyà jẹ eré yẹn gbọ́dọ̀ o ẹ sọ pé ni o abẹbẹ kó mu fún ni abẹ kiri kan ẹ gbogbo eré tó ti ṣe fún látilẹ ẹ kiri kan kiri kan wọn ti máa ń ni ẹ báwo ló ṣe máa máa ba ṣeré tó máa gbaláyà ẹ má dẹ̀ gbàgbé ẹjọ́ tí ọmọ prime boy ọmọ òṣìyẹn náà tó rò pé ìgbà táwọn ṣáà wà nú mọ́tò ẹ wá ní kò ń bọ́lẹ̀ ẹ òun wá lọ bá kí lorúkọ ẹ the other ọmọ yíbò yẹn ìgbà tó lọ bá ẹ o tó promote ẹ gan ìyẹn wá ní kò ń dúró kò lọ bá sọ̀rọ̀ ìgbà tó máa débẹ̀ òun dúró dúró òun rí wọn mọ́ ẹnìkan ló ṣe wá sọ fún un pé wọ́n ti lọ ẹ wọ́n ṣe wá ọ̀nà kó máa lọ níkan òkèdè kan wọ́n wá bá mo wá wò pé mo ti sọ́njọ́ yẹn pé ìgbà tí ẹni ẹ̀ bóyá ó fẹ́ lọ bá Mohbad ó wá dọ́dọ̀ Mohbad wá rí bó ti ṣe léṣe ó wá wí what the hell ó bá celebrate ó bá celebrate jàmí properly wọ́n ṣe sílẹ̀ nìyẹn tí wọ́n ṣe pé go kán má gbé in tí ó dà pé bọ̀bọ̀ yẹn fi sílẹ̀ nìyẹn. ó wá fẹ́ tì sórí wùmí nìkan òun náà ló ń sọ bí wùmí ṣe jẹ́ ẹni tó múná tó ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ ìkà ẹ ṣọ́ra fọ́rẹ́ o ọ̀rẹ́ ń pani ọ̀rẹ́ tó lani ò pọ̀ o I tell you àwọn ọ̀rẹ́ tó lani wà bọ̀ wọn ò pọ̀ nínú hundred bóyá rí méjì ọ̀rẹ́ tó pani ló pọ̀ jù àwọn ọ̀rẹ́ yẹn dẹ̀ ló burú ju ọ̀tá lọ pàápàá nígbà mẹ́rin torí ọ̀tá yìí wàá ti mọ̀ pé ọ̀tá lélẹ́yìí fún ẹ ju pé ọ̀tá tó yẹ pé a máa wò ẹ́ a máa ọ̀rẹ́ tó bá máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ tí wàá máa wò pé o ti rọ́ childhood friend indeed. tẹ ẹ bá fẹ́ DNA àbí kílẹ pé ẹ gbúdọ̀ búlì tẹ bá ti búlì Liam tẹ búlì Wùmí tí wọ́n yìí sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n yìí bú lórí bíbá bíbú yẹn kò ní lè jẹ́ kí DNA jáde tẹ bá ti fẹ́ ẹsẹ̀ sọ ni wọ́n máa fi ń jó ìjó àgídìgbò ó ti yé torí pé kò sẹ́ni tó fẹ́ bá tọ́ nínú yín pátápátá ẹ máa kọ́ sí lọ́wọ́ pé kò ń ṣọmọ ẹ̀ kò sẹ́ni tó máa bá tọ́ nínú yín mo sọ fún yín kò sẹ́ni tó máa bá fún lọ́yàn kò sẹ́ni tó máa bá ra oògùn fún lọ́jọ́ tí àbúgbàtà rẹ̀ bá gbóná tó bá sick tó bá máa tọ́jú ẹ̀ kò sí ó ti yé so you cannot bí nǹkan tí level tẹ ti ń sọ èmi ò sọ pé díẹ̀ ni ò dá o ṣé ti yé bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ mú yẹn tẹ́ mú bíi pé bóyá ọmọ ọ̀dọ̀ yìí tipátipá ni pé ẹ̀yin gan tẹ́ ń bèrè gbogbo yẹn mi sọ pé kọ́ má ṣe o ṣe lọ ṣe DNA gbogbo ti lẹ́yìn ìwọ gan lọ ṣe ti dádì ẹ̀ èmi sì tèmi dá mi lójú tọmọ mi náà I'm very sure wọ́n ní ẹ̀jẹ̀ tán ti gbà lára mi ní Canada bí àti lára adébùkọ̀lá ń gbàtà dé systematically wọn máa ti conduct ẹ̀ fún wa bóyá ọmọ mi ni yes they do blood test yes tá a bá ti kọ́kọ́ dé wọ́n máa ń gbà ń bíbà ń bá so gbogbo yín ẹ lọ ṣe DNA kọ́ mi ò sọ pé kò dáa o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ lè má rí díẹ̀ ní ìgbà bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ lè fi ságídí torí pé ẹ ní bá bọ tó bá yá tó bá lọ ṣe gan tó bá di pé kò ṣe ọmọ ẹ kí lẹ kọfẹ gbà ẹ kọfẹ fi gba olè ní olè náà ni àwọn yẹn jẹ mẹ́rin ni àwọn yẹn gidi kan ẹ̀yin gbà kí n ṣe ọmọ ọkọ bẹ́ẹ̀ ṣe wà yẹn Ọlọ́run gbọ́ majority of you tó ń bèrè yẹn tó bá jóbìnrin ni yín majority of you ẹ̀yin ṣe ọmọ ọkọ ọmọ àlè ló pọ̀ jù <laughs> gbogbo nǹkan tá à ń ṣe fúnra wa nílẹ̀ yorùbá yìí ó ti ṣó jù pé ọmọ ọkọ ọ̀pọ̀ ó ti yé wọ́n ń ṣe ní gbogbo ọ̀dọ̀ ìbàdàn tán ti ń ṣe ní àgírígbò àgírígbò yẹn ọmọ ọkọ èèyàn mélòó náà ti gbé wá ń bẹ̀ tó jẹ́ ọmọ ọkọ tán bá gbé mẹ́wàá wá méjì pé ló máa jẹ́ ọmọ ọkọ yòókù ọmọ àlè ni kí lẹ fẹ́ sọ fún wa tí kò ti bẹ̀ kúrò ìwọ́gán tó béèrè fún yẹn ń sìn kóníkàlùkù ẹ lọ máa ṣe DNA test yín kí gbogbo yín náà máa gbèsè orí kìíní ẹrú kùbẹ́ẹ̀kì ń bà mí sìn if not màá tún lọ tún ṣe ègé ó ti yé yín ẹ ṣe ti màmá ẹ ṣe ti bàbá ẹgbẹ́ àbẹ́dá o even kan Bukky Jesse tó ń bèrè yẹ gbogbo yín wátá ẹ lọ ṣe ẹ lọ ṣe ẹ lọ ṣe mi ò sọ pé wọn ò ní ṣe tilẹ̀ àmọ́ wọ́n ṣe kò ń ṣe ọmọ yẹn ó ṣòun náà ni ẹ mọ̀ nǹkan ọmọ yẹn máa leave kò sí tó máa ṣe ó ti yé yín so kẹlọ kẹlọ páàkì wẹ̀ náà ẹ páàkì rẹ lọ kọ́kọ́ lọ sinmi ẹ̀dọ̀ ẹ̀ látijọ́ ìkíròlé tẹ̀ fi ń jẹ panadol sí ẹ̀dìkẹ́ orders ẹ lọ lo panadol sí orí fífọ́ ti yín go and take care of yourself you don too much it's too much for you ẹ ti try tó bá jẹ́ justice for Mohbad náà ni ẹ gbìyànjú ẹ tún lọ pẹ̀pì náà ẹ mẹ́lò tẹ bá ní nǹkan míì tẹ fẹ́ ṣe tẹ bá tẹ ní nǹkan tẹ fẹ́ ṣe ẹ kọ́kọ́ lọ rẹ́sì ẹ lọ mú mi ẹ lọ mú mi ẹ lọ fún recess ṣé ti yé ẹ lọ fún recess. And that very day, he didn't complain anything to anybody. They didn't call me. The following day, it was now observed that the hand is swelled up. That so, gbogbo yín káyọ̀ mo àwọn tó máa gbọ́ ọmọ lọ́mọ lọ́mọ gbọ́gbọ́dá wọ́n gbé ọmọ lọ fún wọ́n gbọ́ bà lọ fọ̀ṣùn <laughs> it's a system Nigeria used to that ìsan kí lẹ wá ṣe bíi pé bóyá ṣe lè ti rí bàbàrà hmm. òun kọ́ ni mo sọ tẹnìkan jọ́sẹ̀ rò bóyá ṣe ni mo fi ń yẹ̀yẹ́ ẹni yẹn fẹ́ wá Canada bíbá yìí kì í ṣe òun nìkan ọkùnrin kan náà kó ọmọdé bíbá yìí kì í ṣe rọ́ ó ti kó ọmọ ó lọ ṣe kinní tọ́ni kọ́ lọ gbà wá kó kì í ṣe tibi tí mo sọ yẹn o eléyìí gúrùpù wa ni ó dé ní táìmù wa ọmọ tó kó wá ọmọ mélòó ló kó wá ọmọ mẹ́rin lára wọn ò kí ń ṣe ọmọ ẹ̀ náà ló kó wá sí Canada ń bí. mi ò sọ pé kẹ́yìn máa lọ gbọ́ ọmọ bàfọ́ṣù o èmi ò ráyè èmi ò ṣe gbogbo òṣì yẹn o. ṣé mi ló ń bá wí òkùnrin ni mí ọmọ àlè ni wọ́n náà sórí mo ti rí designer orí ẹ bí mo ṣe rí designer orí ẹ yẹn kò kí n ṣe orí ọmọ ọkọ orí ọmọ àlè ló máa rí bí orí ẹ yẹn orí ẹ bí orí àpò ńlá ìwọ owó àkànṣẹjáyé ìwọ orí pé òjò ìyá òjò bàbá ni ìwọ orí pé òjò ìyá òjò bàbá ni bèrè lọ mi ẹ dáàdì ẹ máa tó mọ́kànlá bó ṣe wà yẹn ìwọ tó dúró síbẹ̀ yẹn ní ìmọ̀rúkọ ẹ oníwọ̀ làwà làwà ọkọ lagimọ́lẹ̀ ni ló orí ẹ yẹn kò jó orí ọmọ kọ orí ọmọ àlè gidi design tó ń forí ẹ̀yà yẹn tá bá ti rí by the shape of their head we shall know. ló máa lè níta ni. ó ṣe ṣìnà ó ṣe ṣìnà ṣé mo ní kò ṣe ṣìnà mi sọ pé kọ́ máa ṣe ṣìnà hmm, ẹ ṣe ṣìnà. ẹni tó ná dàṣí mọ́tò congratulation o. Hmm. mo kàn sọ ni liam ẹfílẹ̀ ó ní right láti jayé ó ní right ó wáyé wá jayé ni ẹ̀fọ́ ọmọlọ́mọ ńlẹ̀ leave the child leave the baby boy alone òun la kò síbẹ̀ yẹn fún yín ẹ lọ sórí bìgínì yẹn torí pé ẹ ń sọ pé gbogbo nǹkan tí ìyá Mohbad ń sọ pé rọ́ ló pa mo ní mo ṣe gbé díẹ̀ wá fún yín bẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ o mo ń lọ báyìí o mo tún máa padà wá bọ́ńbà tó bọ́ńbà ni ẹni bá ní má dé ni ní dé o.